tí ó tún ṣe ní rọrùn fún wa láti pàdé fi baytin min buyutih láti ka ahadith ànábì wa muhammad sallallahu alayhi wa sallam kó ló wá mọ́sá sí àlékún àgbọ́yé ẹ̀sìn islam fún ẹnì kọ̀ọ̀kan wa kọ́ wa ṣe ní rọrùn fún wa gbogbo tí a bá ń gbọ́ ń pa ìdájọ́ ṣẹ̀ríà ọlọ́njà lè máa lò ó naam àti kà ń báàbò rìbá àbí naam afa ibrahim. جاء بلال يقول النبي صلى الله عليه وسلم في ثمر على آله وصحبه أجمعين باب الربا والصرف ọ̀rọ̀ nípa kí ni ìdájọ́ ìsìláàmù lórí ọ̀rọ̀ rìbá wọ́sọ̀rọ̀fì àti kí ni ìpààrọ̀ owó kan sí owó mi. àti ka hadithu umar bin al-khattab radiyallahu anhu. لوني عبر لا تري حديث أبي سعيد الخدري رضي الله تعالى عنه أن, أن رسول الله صلى الله عليه وسلم قال لا تبيع الذهب بالذهب إلا مثلا بمثل ولا تشف بعضها على بعض ولا تبيع الورق بالورق إلا مثلا بمثل ولا تشفوا بعضها على بعض ولا تبيعوا منها غائبا بناجز nípa ọ̀rọ̀ kíní ń jẹ́ rìbá àti ṣàlàyé díẹ̀ fúnra wa ń jẹjọ àbí jẹ̀ẹ́dógún a ṣàlàyé pé oríṣi rìbá mélòó ló wà rìbá nasi'ati wà rìbá al-fadli náà. hadith abi sa'idin al-khudri radiyallahu anhu ọfẹ sọ fún wa nípa ojú kan ní ojú rìbá tá a mọ̀ sí rìbá alifadili rìbá alifadili ni rìbá èlé torí pé báwa ti máa tu ní yorùbá kìí ṣe dandan kí rìbá ó tún máa kíni èlé èlé ń jẹ́ rìbá nǹkan míì náà tó pé ní apparently kò lé síbẹ̀ náà ó lè jẹ́ kíni ó lè jẹ́ rìbá òun ni rìbá fi pé méjì rìbá nàṣí àti wà rìbá alifadili ọlá nẹ́bùwa muhammad sallallahu alaihi wasallam ni la tabi'u dhahaba bidhahabi illa mithlan bimithlin ẹ gbọ́dọ̀ fi góòlù ta góòlù àfi kí wọ́n jẹ́ iye kan náà ìyẹn ni pé lápèjúwe lónìí ní tí wọ́n fi ń ta góòlù lágbàáyé òun ni gíráàmù àwọn tí ó sì fi gíráàmù ta tiwọn gbẹ̀yìn ọba fi gíráàmù ta tiẹ̀ náà gbogbo ní tí bá fi ń ta báyà wọn náà ní kinní kan bí òkúta kan tí wọn fi wọn èyí tó wúwo ju èkejì lọ gbogbo ntí bá ti ń jẹ pé àwọn exchange góòlù sí góòlù ànábìlà gbọ́dọ̀ tá sallallahu alaihi wasallam illa mislan bi mislin wàlá tòṣìfò ba'daha ala ba'd ẹ gbọ́dọ̀ jẹ́ kọ̀ọ̀kan ó lé sí ju èkejì lọ wàlá tabi'ul warik bàbá ti dákọ góòlù kí ló kù ẹ́n silva owó góòlù àtowó fàdákà èyí tó gbajúmọ̀ tá a mọ̀ tẹ́lẹ̀ ni pé alifébọ̀ ni wọ́n ń pè ní silva bí òun náà ní tó ń jẹ́ kíni alwari wàlá tabi'u alwari kọ́ bilwari kì ìtumọ̀ ẹ̀ náà ni pé kíni ẹ má ta silva náà kẹfì gba silva míì illa mẹsìlán bí mẹsìlín àfikọ́ jẹ́ déédéé wọlá tuṣifu ba'daha ala ba'd ẹ má jẹ́ kàn ọ́ pọ̀ ju èkejì lọ. wọlá tabi'u minha gha'iban binajisin ẹ̀hẹ́ ribal fadli ẹ má ta ntí ẹ fi gbàrọ góòlù sí góòlù bàbá yìí pé ten gram ní ten gram náà ní ẹ fi gbà bàbá yìí pé two grams ní two náà ní kẹ́ ẹ fi gbà ìran kínní ìran rìbá kan nù anabi tó wọn fi kún sallallahu alaihi wasallam wala tabi'u minha gha'iban binajizin ẹ má fi eléyìí tí ń bẹ ń tòsí ẹ gbọ́dọ̀ fi ra èyí tí ń bọ̀ àbí tí ò sí ń bẹ alájà ìmú góòlù yín wa ọmọ mi fẹ́ dé lọ́la mo ti rán ọmọ lẹ́kọ̀ọ́ bàbá dé yóò mú góòlù tìyín náà wá tá fún yín mú yín wá nísìn ànábìlẹ̀ wọ̀ ni la tabi'u minha ghaiban binajizin òun lọ́wọ́ àánú hadithi Umar ta kàn jẹ́ dógún pé illa ha'an wa ha'in ọjà ní owó ni àmọ́ àyẹ̀yẹ́ múyìn wa bàbá di lọ́la a sì ti ṣàlàyé fúnra wa kí làwọn tíṣẹ̀rí ọ̀fẹ́ kọ́ ṣẹlẹ̀ àfi àwọn tí ń ṣẹ́ owó kan sí kejì mo rò rẹ̀ àfi ṣàpèjúwe fúnra wa. tó pé ní níṣẹ́jú kọ̀ọ̀kan ní wákàtí kọ̀ọ̀kan lówó yìí ń máa kó lé àbí ń máa kó ṣe kíni kó di lápèjúwe nísìnyí ẹ pàdé ní hajj o ti náwó tiẹ̀ tán o sì ní náírà lọ́wọ́ ara maka ò ní gba náírà àbí kọ́ wa wífẹ́ nìkan tí òun ò tí ì náwó tiẹ̀ tán alájí sówó rí a kú mbẹ́ wa ó kú. tọ́ ẹ fún mi ní one hundred riyal ẹ̀ló gbọ́lọ́ bàbá ti dẹ́kọ̀ wọ́n á mú owó pàdé yìí ní níbo wọ́n wá mú pàdé wa ní airport anabi sọ̀rọ̀ sọ́lá mi ní látàbí ìrùmínì àgá ibán bìnnà jìnnì ẹ̀yin lè máa wò ó pé ah, ẹbọ yá ni anabi ni ọmọ tà ni nínú sẹ̀ríà kí là ń pè ní bẹ́ẹ̀wù òun ni mubadalatu malin bi malin mubadalatu malin ẹ̀yin lẹ́wà rí ní tó wù ẹ́ pé owó sá ti pààrọ̀ ara wọn ti ń jẹ́ bẹ́ẹ̀wù nù òun ni àwọn àlùfáà fi gbé kọ́ ìdá ńláńlá kalẹ̀ nínú fíkìú pé al-ibratu bil ma'ani la bil mabani al-ibratu bil ma'ani la bil mabani bọ́bá dọ̀rọ̀ wo ohun tí a máa wò ní kíni túmọ̀ tí ó ṣẹlẹ̀ láàrin wọn àní wo tí wọ́n pè jáde lẹ́nu al-ibratu bil ma'ani la bil mabani èèyàn mú tíra yìí lọ́wọ́ nísìnyí Umdatul Ahkam ọ̀wà ni ẹ̀yin ò ní tíra ni a ẹ̀yin ní ọ̀dọ̀ ẹgbẹ́lẹ́yà ẹ̀ fún mi ní hundred naira mo bùn yín ní o ẹlẹ́kùn ní ìdájọ́ ti ṣẹ̀ríà ẹ̀bùnú àbọ̀tàtìrà kí ló jẹ́ àwì bẹ́ẹ̀ al-ibratu bil ma'ani la bil mabani wọ́n lórí ní tó wù yóò pé ẹ̀bùn tó bá ti di pé àmọ́ hundred naira lẹ́ẹ̀mú wa o ṣẹ̀ríà lẹ́yìn òye sẹ́bùn wọ́n pé ní ẹ̀bùn wọ́n pé ní kíni ẹ̀bùn ẹ̀bùn ọgbọ́dọ̀ tún ní ìdí ẹ̀mú owó wa al-ibratu bil ma'ani la bil mabani òun lọ fà irú àpèjúwe tá a mú wá kábà gbọ́ yé kí a béèwù ni ànábì wí ọ̀tà eléyìí ọ̀tà ọkàn jọ yá òní bóun bá sì dẹ́kọ̀ òun ó fún mubadalatu malin bi malin ntí ń jẹ́ béèwù nínú ṣẹ̀ríà anabuwa muhammad sallallahu alaihi wa sallam onírú eléyìí náà bá a mú àwa sọ fúnra wa ká fi mọ̀ nírú example tí mo mú wáyìí ńgbẹ wà ní maka tí wọ́n gba rìálì ọgọ́rùn tọ̀ náà bóyá òun ti fóònù lé ẹ̀rákùnrin ló wọ́n ń tẹ́ rìálì ńlọrin lónìí àwọn ní rìálì nísìnyí fifty naira ní rìálì ẹ̀yọ̀kan practically ní wí fún yín o ọba sàṣìkò ájì rìálì máa wọ́n nàìjíríà sẹ́rí báwọn alájí bá ti dọ́hùn tán jẹ́ ọ̀sẹ́ nìkan jẹ́ ọ́ ra rìálì mọ́ yọ jà wálẹ̀ ni òun ti wá fóònù lé wọn ní fifty naira ni ajẹ́ pé lòlò wọn máa fọkàn sí pé ó jẹun five thousand naira gba àwọn wá sí àjì tán tẹgbèrègbè tẹgbèrègbè tọ ẹsẹ owó ojó níní ẹ ọba gbé ọgọ́rùn orí àlè fún ọmọ sáré lọba ń sẹ wá ńgbà wọn ó débi tí wọn ó ti sẹ àwọn ní three thousand five hundred naira ni èéṣe èéṣe kọ́ bó ti jẹ́nu lónìí yìí o thirty five naira ní ríálì ẹyọ kan ẹni ọba máa ń tí wọ́n ń ṣe níbi ìròyìn change tí ń wí yóò yẹ practical example ní fún yín o wọ́n bá ti darí ájì tọ́ra àwọn owó pé ta ni ó lo ríálì nísìn ó tún dọdún mi owó tí wọ́n ń tọ́ wá yọ wálẹ̀ ǹjẹ́ jẹ́ ó dé àbí òní dé gbà mo béèrè ńjọ́ tẹ gbowó yìí fifty thousand five thousand wọ́n pè é ẹ wá kó jírí fàìfù fún mi látàbí àwọn mẹ́nìhà gá ibán bìnnà jìzì gbogbo ní tíṣẹ̀rí àbá ní amẹ́sẹ̀ tá a bá wá díẹ̀ dáadáa aburú kan àbí mi ní bẹ́ẹ̀ ni ẹ má ta èyí tí o ti délẹ̀ ẹ fi ta ẹ fi gba èyí tí o ti délẹ̀ ìtumọ̀ rẹ̀ látàbí àwọn gá ibán bìnnà jìzì. wàfi láfùdè nínú rìwáyà mi ilẹ̀ àyàdán bìyàdìn kẹ̀ ẹ̀ náwó síra yín báyìí ìyẹn ni pé ntí mo tà ní ẹ̀yin náà bá ń gbé ntí mo rà yadan bi yadin. wa fi lafdhin nínú ẹgbà wa mi illa waznan bi waznin bọ́bá ìpẹ́ wọn ni òṣùwọ̀n kan náà ni wọ́n gbọ́dọ̀ jẹ́ gíráàmù iye eléyìí òun ni gíráàmù iye eléyìí. mẹ́sìlán bi mẹ́sìlẹ́yìn ẹ̀yin tẹ̀ yí bá wọn nǹkan tó yẹ pé àfojúdá ni tẹ́ a. Ah, irú eléyìí lélẹ́yìí irú eléyìí ni irú kan náà ìtumọ̀ mẹ́sílù nù irú eléyìí náà ni eléyìí náà gbọ́dọ̀ jẹ́ sàwa án bí sàwa kí wọ́n ṣe déédéé káwọn méjèèjì ó ṣe kíni kí wọ́n ṣe déédéé. tá a bá wo hadithu méjèèjì yìí hadithu Umar bin al-Khattab amir al-mu'minin radiyallahu anhu àti hadithu abi Sa'id al-Khudri radiyallahu anhu. bàbá wo tartibu hadithi yìí nínú àwọn ìsìnbàtọ́ọ̀tì àwọn àlùfáà tí ò ní hàn bí yẹn bá ń kà báyìí. alimami makidisi ntó ṣe fún wa ń bì yìí a lè mú jáde ń bẹ̀ pé ní àṣedájọ́ rìbọ́ yàtọ̀ tá a nàbì fi kú láyé. torí tẹ bá wo àwọn tó gba hadithi méjèèjì yìí wá ẹ̀ dìtẹ́kì ẹ̀ bẹ́ẹ̀. Umar bin al-Khattab min al-muhajiri min al-muhajiri ní àwọn àgbààgbà muhajiri ni àwọn àkọ́kọ́ gbàá ìsìláàmù òun ni kíni Umaru ibn al-Khattab radiyallahu anhu ó fi hàn pé àwọn tí ń ti ń bẹ pẹ̀lú ànábì láti pìlẹ̀ ìsìláàmù náà ànábì wa lo ọdún mélòó Mákà ó lo ó lo mẹ́tàlá tí ń fi ń jíṣẹ́ Mákà títí ọdún mẹ́tàlá yìí àwọn Abu Sa'id ti dẹnu ìsìláàmù Abu Sa'id al-Khudri gba àdìsí kejì wá min sigari عمر من كبار المهاجرين وأبو سعيد الخدري من صغار الأنصار inú àwọn ọmọ kéékèèké kẹtùn sọ ọmọ kéékèèké àwọn mọ̀hájìrì inú àwọn ọmọ kéékèèké àwọn ànsọ́ọ̀rù ni níbo la ti mọ eléyìí hadithu kan bẹ tó gbajúmọ̀ púpọ̀ abu musa al-ashari radiyallahu anhu ọwọ́ akanlẹ̀kùn umar bin al-khattab asalaamu alaykum umar ọ̀dáhùn. asalaamu aleykum umaru ọ̀dáhùn asalaamu aleykum gbọ́dọ̀lẹ́ kẹta abu musa náà ò retí bóyá wọn gbà á àbí wọn wà mọ ọpẹ́yìn dà umaru sì gbọ́ bóyá kọ̀ wọ aṣọ tẹ́lẹ̀ àbí báwọn ṣe wà ń aṣọ fi dé ta ó ti rí abu musa tó ti Ah, Umaru ni wọ́n lọ pè wá kí ló dé bí à ń ṣe ń bọ̀ náà ni ah, ànábì ló wí bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam pé bẹ́ẹ̀ bá ti gbààyè lẹ́ẹ̀mẹ́ta ẹ má wulẹ̀ sọ díjà wọn ò ráyè sí yín nù a máa sọ pé síkọ̀ adóhùn mi mà kọ́ àà ah, kọ̀ bá a mọ bẹ́ẹ̀ ànábì ló wí sallallahu alaihi wasallam lè dóhùn rẹ mà ó lè máa ṣiṣẹ́ kan lọ́wọ́ tó pé tó bá dìde ńbẹ̀ yọ ọ́ dàrú ẹ́ ó lè wà ní hálà kan tí ọ̀fẹ́ kẹ́nìkan orí òun bẹ́ẹ̀ àbí ànábì ní bọ́ba ti wí lẹ́ẹ̀kínní lẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kẹta tí wọn ọ̀dọ́ lóhùn àìwá tún ẹlòmíràn ẹsẹ̀ wàá lọ mú òkúta <laughs> pé wọn gbọ́ ni yọ wàá mọ̀ bí na <laughs> géètì wọn náà <laughs> kò bá mu bẹ́ẹ̀ ara ẹ̀kọ́ ìsìlámù nù ànábì sọ̀rọ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀ bá ti wí ní ẹ̀mẹ́ta áà. Ah, wọn ò ráyè wọn ò ráyè tìyín nù Abu Musa ni tó jẹ́ kí n pẹ̀ ìdáná Umaru ọ̀gbádìí sì rí ẹ wo ẹ̀kọ́ ńláńlá bí Umaru ṣe súnmọ́ ànábì tó Umaru súnmọ́ ànábì jà Abu Musa lọ ní gbogbo ọ̀nà gbogbo yasik gbogbo sándàdì tẹ́ bá fi wò ó Umaru súnmọ́ ànábì ju Abu Musa lọ àmọ́ síbẹ̀ náà Abu Musa mọ̀ nǹkan kan pa ànábì tí Umaru ọ̀mọ̀ ẹ̀kọ́ ńláńlá ni ẹnìkan gbọ́dọ̀ pé kò sí ń tá a mà wàláì bọ́bá jẹ́ bẹ́ẹ̀ ni àní rírú ẹ̀gbáǹpù yìí mú wa wa fawqa kulli dhi ilmin alim. Umaru wa ní àá bí mo ti súnmọ́ ànábì tó yìí torí pé ẹ wo Umaru ọ̀sà dédé gbégbèsè tó fẹ́ gbé yìí o inú ẹni tí ó ní hẹ́rùsù pé káàdì ìsì ànábì kan ọmọ fòun ru Umaru jẹ́ kan ńbẹ nù tán Umaru pé òun àti nébọ̀ rẹ̀ kan wọ́n sì sàgírímẹ́ǹtì wípé ńjọ́ tèmi ọ̀bá aráyè lọ́dọ̀ anábì tí mo wá jẹ mú mi lọ ìwọ ní lọ́njọ́ ń wò ní lọ́jà jẹ ń wọ lọ́ jòkó tì sallallahu alaihi wasallam ntọ́ bá wí ọba ń dè é mẹ́lẹ́ bọ́ bá dọ̀la ìwọ náà wà á ti wà á ti mọ̀lẹ́bí rẹ̀ ọ̀jẹ̀ lọ èmi náà ò ní lọ ìwà àjòkó sẹ́ńpẹ́ tí ó rí báwọn tọ́wá gbọ́ pé wọ́n tó ń pa anábì wí kíní kan Umaru ni a ah, ọlá nẹ́bí ló sì wí kíní òun ò pọ́ parọ́ o àmọ́ làtà tìyá ni àlàdá àlìkàbíṣà ọ̀wẹ̀ ń jọ́ jẹ́rìí o ọ̀wà ẹlẹ́rìí òun ò pọ̀ parọ́ Umaru ò sì sọ pé ànábì ò lè wí bẹ́ẹ̀ gbẹ̀ngbà táwọn ò ti mọ̀ ọ́n ẹnìkan ò lè mọ̀ áà ah, ah. àmọ́ Umaru ni òun bẹ̀rù kọ́ mọ́sẹ̀ pé bóyá ọ̀gbà ànábì yé sallallahu alaihi wasallam ọ̀wẹ́ nìkan tí ó ṣe kíni tí ó jẹ ẹ̀rí fún ọ ẹnu tó wí fáàbù musa nù Umaru sì wà ń kọ́ aláṣẹ ńgbà náà Abu Musa al-Ash'ari ọ̀wà ni ọ̀dà òun ó sì ṣe bẹ́ẹ̀ wọ́n ní bàbá musa tí wọ́n lọ ọ̀rọ̀ Abu Sa'id la sọ o bàbá musa tí wọ́n ń lọ radiyallahu anhu àwọn tó kọ́ rí majmu'atun min al-ansar àwọn ànsọ́ọ̀rù ara Madina ọba ara wọn kan tí tí wọ́n jòkó. Abu Musa ń bolo tí ń bọ̀ ọba àròjọ fún wọn báyìí báyìí báyìí ni òun dọ́dọ̀ Umaru kò dáhùn lóhùn lẹ́ẹ̀mẹ́ta òun pẹ́yìn dà òun wá wí fún pàǹdàbí lónìí kóhùn ṣe bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam ọlá fi kóhùn òun mú ẹnjẹ ọjẹrì wá pé ànábì wí bẹ́ẹ̀ lóòótọ́ àwọn ànsọ́rù tó jòkó ni pé wàlá yashhadu laka illa asgharana la yashhadu laka illa yà ọ̀rọ̀ yìí ń tọ́ gbajúmọ̀ ní kọ́dà ń tà ṣe ni pé ẹni ó kéré jù nù wà lánàá kí i. فقام معه أبو سعيد الخدري رضي الله عنه tába ṣe rọ́bùtù méjèèjì yẹn nísìnyí ẹ̀rí pé ń tábà yẹn ọ gáàpù yẹn wáìtì ó fi hàn pé ní ara báwọn afáàtì máa ṣe ṣèǹbàtò àkàmù fìkìyànù tí ò ní ṣe kànú tíra báyìí. min kibari muhajirin wa min sigari al-ansar a jẹ́ pé òfin rìbọ yàtọ̀ ó yàtọ̀ fáwọn ìdájọ́ mi pé ó rí báyìí ìdájọ́ ẹ má mutí onígbà kan bẹ́ẹ̀ bá mú ẹ má kírun ẹ má wàá kírun àbí ńgbọ ya ọlọ́run ní ẹtì ẹ̀pá ti yẹn yẹn àmọ́rọ̀ ti rìbá ńgbà tí ìdájọ́ ti dé ẹ má jẹ rìbá náà òun là á fi ń pàkíyèsí gbogbo ẹni tó sì wà lóko rìbá dùn ní ọlọ́nkọ yọ yín bẹ́ẹ̀ o bọ́bá yọ ẹ̀yìn bẹ́ẹ̀ ọlọ́mọ náà sáwà náà kò sí ń tọ́ dáńbi kéèyàn máa jẹ rìbá rìbá nìkan nínú ẹ̀ṣẹ̀ ńláńlá lọ́lọ́run ló lérí pẹ́ni tí ọba jáwọ́ ń bẹ́ẹ̀ kó mọ́ra ọfẹ́ báwọn jagun ńbẹ́nu Suratul Baqara bẹ́ẹ̀ fa'dhanu biharbin min Allahi wa rasuli. so ní kúkúrú حديث عمر بن الخطاب حديث أبي سعيد الخدري رضي الله عنهما تبوا méjèèjì yìí pọ̀ àwọn àhàdíìfù méjèèjì yìí gbogbo ọ̀ràn níta nàbì fi sẹ̀rí pé rìbá wà nù nǹkan báyìí rìbá wà nù nǹkan báyìí rìbá wà nù nǹkan báyìí òun láti rí ń bẹ̀. ẹ wo àhàdíìfù Umaru ọ̀dà zahabu ọ̀dà kọ fẹ́bọ̀ ọ̀dà ọ̀dàkọ̀ ṣàìrù ó sì dàkọ̀ ṣàìrù àbí hadith mi ń bẹ tóun náà ní mílíọ̀nù nù. hadith àbí sa'id al-khudri òun dàkọ̀ kíni azahabu wal-fidda. ibẹ̀ làwọn afọ onímọ̀ tí wàá jòkó pé nǹkan mẹ́fà lànàbì dàkọ̀ yìí sallallahu alayhi wa sallam àwọn nǹkan mi ń àwọn kíni àwọn nǹkan mi ń tí è ṣe nǹkan mẹ́fẹ̀ẹ̀fà yìí. ǹjẹ́ a sọ pé lápèjúwe nísìnyí ńgbà tá ànábì ò ti dákọ mọ́tò ọ̀bá àfi mọ́tò mẹ́wàá gbọ́gọ́rùn torípa ànábì ò dákọ kínni mọ́tò lápèjúwe. òun ló jẹ́ káwọn onímọ̀ fi wá wòye sí i àwọn àhàdíìsì wípé ànábì dákọ záhàbù ọ̀dàkọ fídọ̀ ọ̀dàkọ bóró ṣàìrù támúrù والملح في حديث آخر أنك كنكني علة الحكم علة الحكم inú tí gbogbo ẹni tí ọba máa dá sọ̀rọ̀ sẹ̀ríà ìsìlámì yàtọ̀ gbọ́dọ̀ mọ̀ ni. òun ni pé èéṣe tí dájọ́ ìfìrí báyìí èéṣe tí kíni tí dájọ́ ìfìrí báyìí. ẹ̀là yìí méjì wá ni wal illatu naw'an inú kọjá illatun mansusa aw illatun nafsiyya aw mansusun alayha àwọn oníwulẹ̀ dààmú ọlọ́run náà ni ó sọ fún wa pé ní tí mo fi ní ẹ má ṣe nǹkan báyìí dì ní àwọn ìdájọ́ ń bẹ bẹ́ẹ̀ ọlọ́run ó sọ àbí kí ànábì ó sọ sallallahu alayhi ẹ wọ hadithu lápẹjúwe eh, hadithi Buraida al-Aslami radiyallahu anhu kuntu nahaytukum. عن زيارة القبور فزوروها فإنها تذكر الآخرة النبي لمن متين أمام الله صاريو أمن نسيو زوروها أما الله فإنها تذكر الآخرة ìwà ni ẹ máa lọ bẹ ẹ máa lọ gbára yìí lẹ ń bẹ o ìní ẹ lọ bẹ ẹ máa lọ pé bàbá má sùn lọ́rùn o ntí mo torí ẹ ní ẹ máa lọ Ọlọ́run gan lóníkà nàbí ọsọ ìlànà nàṣìyà anabi ni tí mo fi ní ẹ máa lọ fa iná ha tó zakiru la yọ jẹ́ yìí náà máa rántí àlùkìyàmà ògbẹ́ntì máa ń lọ sàárè nta anabi torí ẹ̀ kéèyàn lọ sàárè nù sallallahu alaihi wasallam tó zakiru bẹ́ẹ̀ àkẹrọ yóò jẹ́ wọn náà máa rántí pé ẹnìkan wọn ń bò mọ́lẹ̀ yìí níjọ́ kan wọ́n bò wọn náà bọ́kàn ti lè le tó ọkàn yọ máa wá rọ sẹ́rígbélé yìí kò nídìí à bí wọ́n bá ní kílódé tà nẹ́bí fi ní kátùmọ̀ lọ sàrà ah, òun náà ti wí ẹ̀lànà ẹ̀làtún nàṣí àwọn mọ̀sọ́sọ́ náà lè yà. àmọ́ àwọn ẹ̀làlù mi bẹ tá à pè ní ẹ̀làlún mùsàmbàtọ̀ ẹ̀làlún mùsàmbàtọ̀ ìdájọ́ kan wá ni pé ah, ẹ̀sìn kan báyìí kí ló fà á ẹ̀ àní rí bí náà kùránì àbí náà hadithi ó ní ìdí káwọn onímọ̀ ìjìnlẹ̀ ṣẹ̀rí ọ̀sẹ̀sẹ̀ wàá wò pé kí ló fà á kí ló ṣe kíni kí ló fà á torí pé tí wọ́n bá mọ kí ló fà á yìí gbogbo ńtọ́ bá wá jọ tí ó fi dijọ́ gbèndé àlùfíàmọ́ wọ́n mọ̀ á ní ah, eléyìí náà bá a mọ̀ torí pé ìlà kan náà ni wọ́n ní lápèjúwe nísìnyí kẹ́nìkan ó dìde nísìnyí kó pé ńbọ̀lọ́lọ́run ti ní kéèyàn mọ̀ mọ̀ ti gúldà tọ́ ní gbé ẹmu wá bó ní à fara rẹ̀ balẹ̀. èyí tí wọ́n mu láyé ànábì sọlọ sọlọ ọlọ́run ni wọ́n mọ̀ mọ́. àwa wo kí ló dé tọ́lọ̀ ń fi ni wọ́n mọ̀ mọ́. òun ni pé máa kó bá làákàyè ní ẹ bá ti mú nísìnyí ọmọ ìran wọn àwọn kì í. gúldà yìí náà ń ṣe bẹ́ẹ̀ àbí kọ̀ wá nídìí kọ́ ṣẹ̀ṣẹ̀ máa wá ná sùn gúldà kì í máa. Uh, fáyidà ìlà nù o tàbá ti ma ìlà gbogbo ntọ́ bá tún jọ àfẹnitórí rẹ̀ ọba wa pé ní o pé mi ò gbà yín mo fẹ́ kẹ́ sáà mú wa pé ẹgbẹ́rú wọn náà ń bẹ téèyàn wà bẹ́ lọ́n fún pé ọlọ́run kò wù ọ́ sàn àrùn nù àrùn lélẹ́yìn kọ́lọ́n kọ́ mọ̀ fìwé kàn wá. ní kúkúrú ìlà yìí inú kárí nínú náà sùn bẹ́ẹ̀ èyí tó bá ti rí bẹ́ẹ̀ alhamdulilayi àwọn ìlà kan bẹ tó pé ní àwọn àfáà ní bóyá ìlà nasu ni àbí musambatọ ni torókó súnmọ́ méjèèjì lápèjúwe nísìnyí ọlọ́run bá ní asáríkù wasárikọ́tù faqta'u aydiyahuma olè lọ́kùnrin àti olè lóbìnrin ẹ gé wọn kí ló dé tọ́lọ́run fi ní agé ọwọ́ wọn ẹ́ torí kíni torí pé wọ́n jalè òun ni wọ́n ní gbogbo ntọ́ bá ti wá báwọn asáríkù asárikọ ó ti wà nù rẹ̀ pé sẹ́ríkọ lọ́fà àti ọlọ́ọ̀bì ni a gbé wọn lọ́wọ́ pé èyí ń ẹ̀là àwọn ti wà nù nọ́ọ̀sù nìna bọ̀tà àwọn ẹ̀là ló wá pọ̀ kánrin tó pé lọ́nà kínní àbọ̀nà kejì tá a mú wáyé kò ní síbẹ̀ nù nọ́ọ̀sù àwọn àlùfáà ni wọ́n ṣẹ̀ṣẹ̀ wá fi ìmọ̀ ìjìnlẹ̀ wò ó yá kí ló fà á tí ilé o ntọ́ fà á nìyí kọ̀ wá ṣe sẹ́tọ̀ rọrùn rárá kì í ṣe kí ni kì í ṣe sẹ́tọ̀ tẹ bá rí ibi táwọn afá bá ti ń ṣe tàlílù kí wọ́n tó dé ìbò ní ìlà wa gbogbo possibilities ni wọ́n mọ̀ try eléyìí ni wọ́n ń pè ní wọ́n ń pè masilaku kan ní tankihul manat nínú usulul fiqh wọ́n ń pè kan ní tahqiqu al òun ni tẹ́bá wo hadith anabu muhammad sallallahu alaihi wa sallam pé àti kadith yẹn rí ń bì kan wá bá anabi sallallahu alaihi wa sallam ní kọ̀dà halaktu wa ahlaktu òun ti parẹ́ òun sì tún pààyàn rẹ̀ anabi ní kí lọ dáwó ó lóun súnmọ́ obìnrin òun òun ṣàṣùjọṣepọ̀ pẹ̀lú rẹ̀ nínú ọ̀sán àwẹ̀ anabi sì sọ kí ni ọ sọ ìdájọ́ rẹ̀ fún un. àwọn afáwa bẹ̀rẹ̀ sí ni wá pé kí ni ilà hukmi ń bẹ̀ ìtumọ̀ kí ni tankihul manat níbi tí wọ́n ti kọ́ gbé ni pé bọ́yọ̀kùnrin yìí nìkan ọlọ́ ànábì ti mọ̀ pé èèyàn bú kan ní bóyá torí tiẹ̀ ní dájọ́ ń fi sọ̀kalẹ̀ wọ́n wá di yìí wọn àwọn eléyìí wọn ò sí ń bẹ̀ àbí nítorí tó jẹ́ lárúbáwá ni torí pé tó bá fi rí bẹ́ẹ̀ ajẹ́gbẹ́ni tí ì èyí ò náà kọ títí títí tí wọn fi wá ara ìbò síbi pé ntọ́fà náà ni pé ó súnmọ́ ìyàwó rẹ̀ ní ọ̀sán èyí ń wá di kínní kò dé ìlànà irú àwọn ìlànà mùsàmbàtọ̀ yìí ló le láti gẹ́ẹ̀tì irú ẹ̀ lọ́wọ́ aṣẹlẹ̀ ń bí ọ̀rọ̀ rìbá ibi tá à ń lọ nìyẹn ọ̀rọ̀ rìbá ìlànà mùsàmbàtọ̀ lọ́wọ́ à bẹ́ẹ̀ òun làwọn onímọ̀ wa kó àwọn nǹkan mẹ́fẹ̀ẹ̀fà yìí jọ wọn wá pín wọn sí méjì tá a bá wo méjì nínú mẹ́fẹ̀ẹ̀fà yìí wọ́n sún mọ́ra wọn kí làwọn méjèèjì wọn ẹ̀yin náà lè sọ ẹ́ azahabu walifidda gold àti silver àwọn mẹ́rẹ̀ẹ̀rin tó kù náà sún mọ́ra wọn ẹ̀ẹ́ tamuru làbídùn bí àgbàdo bí jéró ẹ́ ẹ̀rí pa àwọn náà ṣe kí ni wọ́n sún mọ́ra wọn ní nǹkan jíjẹ ni wọ́n kó wá wò pé tábà wá ilà rìbá o kí ló lè mú wa máa fi nǹkan míì kún pé ànábì ọ̀dà kọ eléyìí àmọ́ kò ṣẹ̀ṣẹ̀ nídìí ká ànábì ọ̀dà kọ ẹ̀ irú nǹkan báyìí là ànábì ti wí àmọ́ wá fi wọn gbogbo yòókù wọ́n ní tá a bá wo azahabu wàlífọ̀dọ̀ kí ló dé tá ànábì fi ní rìbá wọbẹ̀ èyí tó wà sábìtù nù jùmùhúrò ọ̀rọ̀ àwọn àfáà ni pé asamaniya ní ìlànà kí ni asamaniya kí nǹkan jẹ́ owó torípé láyé anabi sọ̀rọ̀ sọ́làm tá a bá ń sọ̀rọ̀ góòlù góòlù ọ̀pọ̀lọpọ̀ ní gbọ́yé góòlù yìí làwọn ná láyé anabi sọ̀rọ̀ sọ́làm àbí kí wọ́n ná sílvà. ajẹ́ pé ìlà ti ń bẹ́ńbẹ́ yìí tọ́lọ̀ tí rìbá fi dè wọ́n nu góòlù àti sílvà ni wọ́n jẹ́ kínni wọ́n jẹ́ sámánù owó téèyàn fi ń sanwó nǹkan. tá a bá ti establish eléyìí nísìnyí àsìkò ṣẹ̀ṣẹ̀ di ká máa retí àyà tí ó sọ fún wa pé rìbá ń bẹ nù náírà àbí torí pé náírà náà lónìí ipò wo lòun náà wà ipò ń téèyàn fi ń sanwó nǹkan bí wọn bá tún kó náírà ńlẹ̀ tí wọn ní nǹkan míì ní ìdájọ́ kan náà ní ọgbà ìtumọ̀ ìlànà ìlà rìbá níbi záhábì wal fidda òun ni pé láyà nàbì sallallahu alaihi òun ni wọ́n ń ná bí owó. gbogbo bí tẹ́yìn bá ti wá ná náírà abẹ́ ná ríálì abẹ́ ná dọ́là gbogbo ń tẹ́ bá wá ná òun náà wà nípò pé ni nípò etí záhàbù àti fídọ̀ wà láyé anabi sọ̀rọ̀ sẹ́lẹ̀ àwọn mẹ́rẹ̀ẹ̀rin yòókù ń kọ́ ibẹ̀ yẹn ni díẹ̀ wà láàrin àwọn onímọ̀ abu ta'ala ó ní tóun rí i pé gbogbo àwọn nǹkan mẹ́rẹ̀ẹ̀rin yòókù ìjọ òun ni pé kí ni alikayi al alikayi gbogbo àwọn nǹkan wọ̀nyí ń tà máa ń wọ̀nyí gbogbo àwọn nǹkan wọ̀nyí ń tà máa ṣe kí ni ń tà pé gbogbo ń tà bá máa wọ̀n rìbá wọ̀ fi ń wọ̀n ni páànù ní fi ń wọ̀n ni skéèlì ní fi ń wọ̀n ni àpò ní fi ń wọ̀n ni Abu Hanifa ni gbogbo ntọ́ bá ti jẹ́ kí ni makil torí pé ntòun rí ni pé àwọn nǹkan wọ̀nyí ntò kó wọn pọ̀ ni pé wọ́n jẹ́ kí ni ọjẹ́ ń tà má wọn Abu Hanifa tó ń wí nù. alimami Shafi'i ali Abu Hanifa wa alimami Ahmad madhabu imami Abi Hanifa àti madhabu alimami Ahmad. lọ́dọ̀ Shafi'i ya alimami Shafi'i àtàwọn tó wà ní madhabu imami Shafi'i àwọn ní ntàwọn rí pé ọkọ̀ gba àwọn nǹkan mẹ́rẹ̀ẹ̀rin tá a nàbì dà ìjọ ni pé atọ́ọ̀ òun ni pé yẹn ń jẹ wọn àpọ̀àm pé ẹ àwọn kìnnì yìí o ntẹ̀yìn máa ṣe kìnnì yóò tọ̀ àm ntẹ̀yìn máa jẹ ni wọn. a jẹ́ pé kìnnì túmọ̀ rẹ̀ yìí náà ti di fòkànháwù nù ìtumọ̀ ẹ̀ ní pé kìnnì ẹ́ gbogbo ntẹ̀yìn bá máa jẹ rìbá rìbá wọ̀ èyí tẹ̀yìn bá ti jẹ rìbá wọ̀ ìtumọ̀ rẹ̀ nù. lọ́dọ̀ alimami malik bin anas rahimahullahu ta'ala. Imam Malik ní kọ́ọ̀lù tó yàtọ̀ díẹ̀ sí táwọn méjèèjì àbí táwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí òun ní tóun rí ń bẹ̀ ni pé al-iqtiyatu wal-iddifar al-iqtiyatu wal-iddifar àwọn kìíní jẹ oúnjẹ not only pé wọ́n jẹ oúnjẹ wọ́n ti kó pamọ́ ẹ wo fíkì wà àwọn àfa wọ́n jẹ oúnjẹ wọ́n sì ṣe é ṣe kí ni wọ́n ti kó pamọ́ wọ́n yéé ṣe ń tí ó bàjẹ́ bọ̀rọ̀ wọn èsì tí ó ṣe kíni tí ó bàjẹ́ bọ̀rọ̀ ìgbéyàn bá béèrè nísìnyí àgbàdo èsìn ààrẹ tó nílé àbí búrú tẹ̀sìn ààrẹ ni tí ó nílé àlìmá Málìkì ni wọ́n jẹ́ oúnjẹ wọ́n sì tún ṣe é kíni a jẹ́ pé lọ́dọ̀ Imam Málìkì kí nǹkan tó ká tó gbèdájọ́ rìbá lérí nǹkan kí láà máa wá sóúnjẹ ni sósì ṣe é ṣe kíni sóṣègbè pamọ́ eléyìí ni àkọwàlù àwọn afa wa sheikhul islam ibn taymiya rahimahullahu ta'ala nínú àwọn afa tó dé lẹ́yìn táwọn máa wá wo gbogbo táwọn afa yòókù ti wí ya eléyìí ló súnmọ́ jù alimami ibn taymiya rahimahullahu ta'ala ó ní èyí tó tọ́nà jù òun ni ká mú pé jíjẹ bí mi mú Ṣáfi'í ti wí pẹ̀lú níwọ̀n tí máa mú Abi Hanifa wí ó ti kó gba àwọn kìnnìyàn nǹkan tí èèyàn ń jẹ ni oúnjẹ tó ṣe é jẹ àmọ́ at the same time ó ṣe é ṣe kínni ó ṣe é wọ̀n gbogbo èyíkéyìí tá a bá wá mú ná àwọn gbogbo àwọn kínní mo là ń pè ní ilalun mustambaq ìgbìyànjú àwọn àlùfáà ni wọ́n fi wọ́pọ̀ nítorí tá a nàbì fi wí báyìí ni láti lè mọ pé gbogbo ńtọ́ bá jọ wọ́n tí ó fi dijọ́ gbẹ̀ǹdẹ̀ àlùkìyàmà yọ́ọ́ máa ṣe kínni yọ́ọ́ máa gbàrú ìdájọ́ bẹ́ẹ̀ ìtumọ̀ gbogbo wàhálà tí táwọn ṣe nìyẹn òun lẹ́fi wá rí lónìí nínú gbogbo ń ta kàkálẹ̀ yìí bẹ́ẹ̀ yẹn bá fi ansẹ̀tì kan gba méjì sọ́jẹ́ rìbá hmm? ẹ̀yin náà dáhùn nínú gbogbo ayé lálù rìbá bójú rí náà nù kọjá rìbá náà bójú rí gan nù. <laughs> bẹ́ẹ̀ yẹn bá ní ánsẹ̀ tí tèmi yìí o ó ní kámẹ́rà ó ní ó ní gbogbo ẹ̀ títí ẹ tí ó sì ní kankan kó méjì rẹ̀ wá òfin gba eléyìí bitifaki fuqaha ni pé kò sínú ribawu àwọn awo àwọn ń pè wọn arribawiya arribawiya kò sínú kíni arribawiya òun lẹ́rìí ọ̀pọ̀lọpọ̀ ntí àwọn èèyàn ń dá sí lọ́rọ̀ rìbá lónìí ntẹ̀yìn ọba mọ̀ kọ́ mọ́ da sí ẹ̀kọ́ ni lọ́tọ̀ kan gbélé kọ́dà àwọn èèyàn ń gba phd lórí rìbá tí òfin ní jẹ́ pé ntọ́ bá wà ń bẹ̀ àmọ́ pé òsín bẹ̀ ètí òsín bẹ̀ láàmọ́ wá pé ńbẹ̀ńbẹ̀ irú àwọn tí ó múra kankan pé o ṣe fáńsẹ̀ ti gba méjì yìí wọ́n wà ní kò sí rìbá nu owó báńkì ẹbí báńkì ń ṣòwò ni ẹbí wọn pè ní òwò ni ojúlówó rìbá gan-an yọ yọ kó nu rìbá èyí tí ó rìbá ni ọ wà á múra kankan kan sí pé rìbá ni òní ńgbà tí ń sọ látẹ̀kẹ́ lómi ń wo pé àyè ṣe àròyé àwọn afáàpọ̀ èwo ni tọ́mù èwo ni dèkárù èwo ni tàmánìyà wọ́n mọ tí wọ́n ń wí o láti lè establish ìdájọ́ sẹ̀ríà tá a fi ní wí ntọ́lọ́hún òwí tá wí ntí ànábì òwí sọ̀lọ̀sọ̀ torí pé nǹkan méjì kan léwu nù sẹ̀ríà àwọn èèyàn máa ọ̀kan bọ̀tún wọ́n èéfì èsì kejì kí ni nǹkan méjèèjì náà.

bàtà àwọn èèyàn fi èsì kínní wọn èèyàn fi èsì ẹlẹ́ẹ̀kejì yìí bẹ́ẹ̀ ojú ọ̀nà kan náà méjèèjì wa ọlọ́run ló ní pé máa ṣe òun ló ní má ṣe ntí ọba pé wọ́n má ṣe ìwọ gbọ́dọ̀ pé wọ́n má ṣe ntọ́ba ni wọ́n máa ṣe ìwọ gbọ́dọ̀ pé wọ́n má ṣe ìtọ́ba sì ni wọ́n má ṣe ọ̀gbọ́dọ̀ pé wọ́n má ṣe nípa báyìí tahlilu ma harramahu Allah aw tahrimu. ma a Allah ojú ọ̀nà méjèèjì lé o kọ́lọ̀ dákun kí ọ ṣàánú wa ọ̀rọ̀ rí báàbù tó fẹ̀ púpọ̀ ni ẹja máa mú díẹ̀ báyìí lónìí àti ma nísìnyí pé ọ̀rọ̀ rí bọ́ọ̀ ma lórí níta nàbì dákọ̀ yìí alayhi wa tó kún ọ ní nǹkan kan pọ̀ pẹ̀lú anabi dárúkọ sallallahu alayhi wa sallam. ẹ kí n tẹ́sí fíkì wọ́n wò téèyàn bá wá sọ ansẹ́ẹ̀tì di sámán tó sọ ansẹ́ẹ̀tì tá a wílẹ̀ kan ọwọ́ adi pé ansẹ́ẹ̀tì làwọn èèyàn fi sanwó rìbá wà á bí ọwọ́ kí ló dé jó rìbá ti di sámán kẹ́ pé wọ́n ti ní rìbá ọwọ́ tọrọ ti ní kankan tó so mọ́ kankan nù tí anabi wí ni ala wallahu alam wa sallallahu wa sallam wa baraka ala nabiyyina muhammad wa ala alihi wa sahbihi ajma'in a sọ bẹ́ẹ̀ rẹ̀ dijọ́ mẹ́jọ ọjọ́ ti lọ but níbi àwọn bàbá wa fadilatu sheikh amin ibrahim rahimahullahu ta'ala tí wọ́n jẹ́ pé ọlọ́run ní ọjọ́ alárùbá kọjá abẹ ọlọ́run ọba ibi tá a rán kan bàbá náà sí ọlọ́run jẹ́ abambẹ́ ọlọ́run kò sí wọn lẹ́ni ìkẹ́ kò sí wọn lẹ́ni ìgẹ̀ kò sí wọn lẹ́ni àlìjánná gbogbo ẹni tí ọlọ́run ní kí ó bá ìrùn kíkí sí wọn láńjọ́ náà àti gbogbo yín ọlọ́run san yín lẹ́san dáadáa gbogbo ẹni tí ẹ bá náà ẹ̀yin náà ṣàdúrà fún wọn láyé yín kódà ẹni tó bá sì fẹ́ mọ bí sàárè wọn wá ṣẹ̀rí àfaramọ́ tí ọba sì pẹ́jù kè pẹ́jù nísìnyí kí èèyàn lọ bí sàárè wọn gbá ah, èmi ò gbọ́ tí wọ́n fi kírun sí wọn la ẹ fi sàárè wọn hàn mí gẹ́gẹ́ bá anabi ti wí dùlú ní àlà kọ́bùrì ha anabi ló wí bẹ́ẹ̀ sọlọ sọlọ ẹnìkan tí wọ́n sin tá anabi ọmọ anabi ní dùlú ní ẹ fi sàárè rẹ̀ hàn mí gbàtà anabi sì dérí sàárè rẹ̀ ó kírun sí i la torí pé wọn ò bá wọn kí tẹ́lẹ̀ àmọ́ wọ́tọ̀ ọba ti bá wa kí ń jọ̀hún mọ́tún lọ́mọ́ mo rò pé ó so ẹ dákun ẹ̀gbọ́n wa bàbá ládùá àárọ̀ kan pé àyè rọrùn bàbá wà àmọ́ gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tí bàbá kọ́ wa àwọn ìfọwọ́sọ̀yà pọ̀ máa àlùjànnà lẹ́nìkan o àìsí ìfọwọ́sọ̀yà pọ̀ máa ná ní ẹnìkan tí ń jẹ́ àlùsùn náà nù àlùsùn náà la yashhaduna li ahadin bi jannatin aw nar á ẹnìyàrá kan pọ̀ máa àlùjànnà ní ìtàlùsùn náà máa wí náà àmọ́ wọ́n ní ẹnìkan wọ́n ṣàdúrà fún náà àwọn àgbà afá nàìjíríà ńjọ́ kan ìwọ̀n ni ṣàdúrà fún àwọn afá wa bàbá wọn ní ẹni wa lọ́lọ́run ó forí jà bàbá olólè yọ̀ ṣe màdúrà tó yẹ kọ́ máa ṣe ṣéwù bàbá lẹ́yìn rẹ̀ ṣẹ̀ mọ́ pé kọ́lọ́run ó forí jì ẹ̀yin náà rẹ́rìn ibi tá a bá kéwú dé ńlu wa yìí nà táwọn bàbá yẹn náà kọ́ wọn bẹ́ẹ̀ wọ́n láyà gbọ́ lẹ́nu àwọn bàbá wọn yẹn náà kafele eléyìí kẹ́kọ̀ọ́ nítorí mi sọ ọ̀rọ̀ yìí ni pé sheikh ibrahim rahimahullahu ta'ala la nuzakkihi ala Allah A wọn máa ń ọlọ́run o ọlọ́run ma ń wa lọ o àmọ́ lèyí wa ọlọ́run ọ wa E si ti àfẹnitsẹ́ ọba gbọ́ àwọn èèyàn ń gbọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ láti kó wọ́n sì ń kó mọ́tò wọn bọ̀ wá torí pé wọ́n mọ̀ pé ru bàbá yìí kí wọ́n ó sìn kan tẹ́nìkan ní ẹ pàdé wa lọ́tún la kò sì sí alihamudulilayi ló ń kálukú wọn náà fi ní a ah, ntí mo lè fi ṣe tí mo lè ṣe fún bàbá yìí òun náà ní kí n wá bí jànáza rẹ ẹ wá wo bíbẹ̀ ti kún alihamudulilayi kọ́lọ̀ kọ́ mọ́sà gba ìpẹ́ gbogbo tí wọ́n ṣe fún bàbá náà kọ́ mo bá wọn. bàbá yìí ọlọ́run ṣàánú wọn tọ́jẹ́ ká kẹ́kọ̀ọ́ púpọ̀ inú téèyàn mọ bàbá mọ̀ nígbà tí wọ́n wà láyé ní òjá ní pírọ́blẹ́mù gbogbo ń tẹ́ rí tó ṣẹlẹ̀ yìí ẹnìkan òdìdé pé ẹ̀yin wí ti nínú àdúrú bàbá yọ wá kú di kọ́ra kọ̀sẹ́ni ọ̀sọ́ àtàgbàlagbà àtọ́ fámìlì wọn torúkọ mọ̀ pé bàbá yìí lójú ayé rẹ̀ nínú àwọn tí kéwu kápá ni kéwu ṣe ọ̀kápá àwọn àwọn ọ̀kápá kéwu kéwu kápá àwọn àwọn ọ̀kápá kéwu ibi tí wọ́n dáhùn bá ti rí dẹ̀ lílù gbá síbọ́lọ́ ah, ti wí nu síbà nẹ́bì ti wí nu ọ̀yà ni àwọn ọ̀kápá kéwu pé ibi táwọn ó tu lọ nìyí ẹ ọ̀dà rẹ̀ bá wí wọn tún rí báyìí náà ah, <laughs> ọlọ́run sọ wa mẹ́ẹ̀ gbẹ̀ngàn bá kápá kéwà dáwò ni o kọlọ̀ kó jẹ́ kíkẹ́ wọ́ kápá wa ni ìtumọ̀ kéwù kápá yẹn ni kó ní ọmọ gáìdì yẹn ìfẹ́ inú rẹ fẹ́ kó o ṣe nǹkan kan wá sí àyà fún wọn sáàdì ìdì fún ọba jùlẹ̀ kéwù kápá rẹ ibẹ̀ lórí rẹ wà àwọn bàbá yìí ń kálukú mọ̀ pé kéwù kápá wọn nígbà wọn wà láyé àfi tí wọn bá rẹ̀ rí kọ́dà wa ta jọ mọ wọn kéékèèké yìí àfi tí àbá fi hàn wọn pé dẹ̀lílù ní bàbá ọ̀tàn náà nù ẹ wá wo oríṣiríṣi ẹ̀kọ́ tọ́lọ́run fi bàbá yìí ṣe fún wa fi hayatihi wa fi mawti bẹ́yẹn kan bá ń pe àájú wa gbọ́ ìyẹn wa dúró ẹni wọ́n wá kú kọ́ wá ní síjọ́ mẹ́ta kò ní síjọ́ mẹ́rin kò ní. sheikh aminu fi hàn wá o rahimahullahu ta'ala. bí wọ́n ti ń sèkú láyà nẹ́bù muhammad sallallahu alayhi wa sallam. láhàdù tá a nẹ́bi ni wọ́n gbé fún yẹn ni wọ́n gbé fún bàbá. sẹ́rù gbọ́dọ̀ ń pọ́n bàbá náà lé sẹ́wọ̀n pé àwọn òsì má tí wọ́n mọ̀ pé láàdù ni ẹgbẹ́ fún mi bọ̀tún ń kálukú ń sọ pé ní tí bàbá yìí bá ń bẹ láyé ntí ọ̀fẹ́ náà ni pé èwo ń dẹ̀lí ìlú wí èwo là nẹ́bí wí ntí bàbá yìí ń ṣe tó fi kú láyé nù bó ti wá lé tó àwọn èèyàn láwọn ọgbẹ́ torí sàárè láàdù yàtọ̀ sí ìtàn ṣáàpù làwọn ń gbẹ́yìn àyàn àwọn ẹnìkan kó pákó wá aláàló pákó àwọn kan já ewé wá àlèwé <laughs> wọn wá dó wọn wò pé kí ni ó alhamdulillah ní ibi tá a ti dúró ní kọ́bùrù bàbá àwọn bàbá wa bàbá dáadáa Joseph Abdulkadir Oríire eh, bàbá grankadi àkọ́kọ́ àwọn gan wa ní kódà àwọn tí wọ́n ní wọ́n ń wú òkú irú eléyìí kí wọ́n irú sàárè yìí kí wọ́n rí wú irú láhàdù yìí kọ́ ni <laughs> eh, tí wọ́n tún ṣe yàrá fòkù nínú ilẹ̀ láhàdù nù bàbá yìí ọlọ́run tún ní ká kẹ́kọ̀ọ́ ẹlòmíì ò rírí mo rí inú àwọn àgbàlagbà tí wọ́n láwọn ọ̀gbọ́ rí. na bí wọ́n ti sin anabi nù sọ̀lọ̀ sọ̀lọ̀ kọ́lá anabi sì wí pé aláhàdù lánàá wọ̀ṣẹ́kù lè gẹ irina pé àwa o láhàdù ní tiwa o nípa báyìí inú ẹ̀kọ́ ńláńlá tá a rò pé ọlọ́run ọba amúládà rẹ̀ bá bàbá yìí ẹ wá wo ẹ látòrí àwọn ìyá wa ìyàwó wọn ẹ wà àwọn ọmọ wọn ẹ fẹ́ lè máa mọ̀ pé àdúrà ọ̀fọ̀ báyìí lọ́sẹ̀ wọn torùkú máa mọ̀ pé àfi táwọn bá bi tire bàbá yìí ló kù nítorí gbé lọ́wọ́ tó fi lọ náà ni pé ibi ọlọ́run ni a ṣe ma ẹ̀bánújẹ́ ma kọ́dà ibi ọlọ́run ni ẹ̀bá jẹ́dé ma àmọ́ wa sọ̀rọ̀ kọ́rọ̀ àmọ́ wíwí kú yìí àmọ́ ẹ̀rí kọ́kà kan ṣẹlẹ̀ ń bẹ̀ tó gélé yọ jẹ́kọ̀ fún gbogbo wa làá fi ń wí kọ́lọ́run ó sì mú ládàá náà bá bàbá náà tọ́ra anabi wí o anabi innal mawta la yu'azzabu bibukai ahli anabi lẹ́lómi ọ̀jẹ̀ ìyá lálìkìyàmà torí ẹkún e tí wọ́n ń sun lẹ́yìn ẹ̀ òun ti lọ bibukai ahlihi bá anabi ti wí nù sallallahu alaihi wasallam ẹkún e àti nǹkan kí nǹkan tí wọ́n ń dáwò lẹ́yìn ẹlòmí ó sì máa jẹ́yìn àlórí ẹ̀ e. bàbá ń bá rí ẹ̀ wá ni pé àṣekèsè ń yanu tẹ́nìkan ò kò sí fìdáwù kò sí jọ́ kejì kò sí jọ́ kẹta kò sí kẹrin kò sí kẹjọ Sheikh Aminu fi hàn wá bẹ́ẹ̀ ọlọ́run sì wàá gbàdúrà àwọn bẹ́ẹ̀ ṣe mọ̀ pẹ́lú mi ọ̀fẹ́ bẹ́ẹ̀ àwọn tó fi sẹ́yìn òníjọ́ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run kọ́ mọ́sá sí bẹ́ẹ̀ fáwa náà bàbá yìí ọlọ́run ó láti bọ̀ tán wọn dáa tọ̀rọ̀ làáfà tó wù bọ̀tà àwọn tó bá fi ilẹ̀ sẹ́yìn ó kéré ọ̀pá àárí kan tí yẹn ń sọ tiyín nù àti àgbàlá ní tẹ́mi rí ni o àtọmọ kékeré àtàgbàlagbà ní a bá ti sọ fún wọn pé sẹ́mi pé bàbá tó lọ yìí kò ní múradì mi láyé rẹ̀ ju pé kí lọ́lọ́run wí kí ni ànábì wí sọlọ sọlọ tọ níta lọ́run wí níta ànábì wí ni o àwọn náà làwọn ti gbà bẹ́ẹ̀ bàbá yìí sèyàn kékeré ẹ wà àwọn ọmọ kéwù nìkan tí wọ́n fi wá lọ bọ́ lọ́hùn yàrá ní tv máa mú ìlú dùn òru ọ̀pọ̀lọpọ̀ ọmọ chief imam ni wọn wọn èsè èèyàn kékeré ẹ wo bí tí wọn ti wọn sí náà gbogbo ẹ làwọn àgbàlagbà àwọn àfáà ni wọn ń sọ ọjọ́ náà wọn gbọ́ lẹ́nu àwọn bàbá wa ìmáàmù màlẹ ẹhún ni wọn sì yàn sí tẹ anabi ti fẹ sallallahu alaihi wasallam wọn bá rí i pé èèyàn jẹ nǹkan ni wọn fi máa sin sí tẹ tí Sheikh Aminu já mọ̀ pé kò rí bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam ọlọ́nkọ́mọsọ àbáwá kẹ́ bàbá o gbòòtà awí awí fúnka méjì kakẹ́kọ̀ọ́ ọlọ́run ṣe bàbá yìí lẹ́kọ̀ọ́ túlà hayati nígbèsè ayé wọn ọlọ́run ṣe wọn lẹ́kọ̀ọ́ kọ́pọ̀lọpọ̀ láti máa wò wọn kọ́sẹ̀. nínú àwọn àgbàlagbà aládùúgbò wọn ń bẹ̀ wọn ẹnìkan pé sheikh wa ọlọ́run kò já rí wọn pé sheikh abdullahi jibril sahban àwọn àlùfáà wa bàbá wa ọlọ́run sọ fún àwọn pé àwọn kò ń lẹ̀ níjọ́ tí bàbá kú pé kí ló dé pé torí ní tóun fi wá kọ́lé sóṣèré ń bẹ̀ wọn torí ṣé kà nínú kóun bá súnmọ́ wọn gbogbo àti oṣù ti súnmọ́ nísìnyí kódà wọn kó bóyá wọn kó lọrin jà torí wọn èso ọmọ lọrin tẹ́lẹ̀ ẹ wo irú hayatu bẹ́ẹ̀ ọlọ́run tó wá ní kẹ́yìn náà dá kọ́lọ́njẹ́yìn wọn dá jù báyìí lọ bọ̀tí gbogbo aná ká kẹ́kọ̀ọ́ bàbá yìí ṣiṣẹ́ débẹ̀ ni o tírénì gidi téèyàn máa fún ọmọ ọlọ́run wá sànù wọn ẹlòmíì náà yóò tíráyè yóò tẹ̀rẹ́ ní wọn ní gbọ́ bọ̀dọ̀ ọlọ́run ó sànù bàbá yìí púpọ̀ àtọmọ kékeré nù àwọn ọmọ àtàgbàlagbà gbogbo ọlọ́rọ̀ súnà yìí gbogbo ọlọ́rọ̀ kìtàbù súnà yìí kódò ìfimọ́ ìtọ́jẹ́ ẹnjìníà nù wọn bàbá ní ẹnjìníà wọn ní gbogbo ẹ̀ kọlọ́run kí ọ̀dà kan kọ́ bá foríjì wọn kó jẹ́ káàkiri àmọ́ ọ̀rọ̀ fún wọn kó sì wọn lọ́mọ àlùjánnà gbogbo ẹ̀kọ́ tá a wá wí yìí ọlọ́run kó jẹ́ kó tún tàn kájú báyìí lọ kọ́ wa jẹ́ kí ládàá rẹ̀ bá bàbá yìí náà wa sallallahu wa sallam wa baraka ala nabiyyina muhammad wa ala alihi wa sahbihi ajma'in.